بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yin olùgbọ́ wa ẹni ìbùkún à ọba fúnra wa àti fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ jẹ́ mùsùlùmí àti gbogbo onílàákàyè tí ń gbọ́ wa àbẹ̀lẹ̀ ọ̀hún wípé inú oṣù bùkún tá a wà yìí àbẹ̀lẹ̀ ọba kó sọ ìbùkún rẹ̀ kó sọ kalẹ̀ fún ẹnì wa. oṣù àánú tá a wà yìí àánú ọlọ́run ọba kó máa bá wa. oṣù ìkẹ́ tá a wà yìí gbogbo ibi tí ìkẹ́ ọlọ́run ọba bá wà gbogbo ibi tó sápamọ́ sí àti ibi tó hàn sí ọlọ́run ọba kó jẹ́ kó tiwa. àmín. ẹ̀yin wa ní ìjókòó àná adúró lórí ọ̀rọ̀ nípa àlàyé ọlá ẹlẹ́kẹwàá tí ń bẹ fún ọlá fún oṣù Ramadan òun náà sì ni wípé kí ni ọlá náà òun náà ni wípé téèyàn bá wà nínú oṣù Ramadan tó bá ṣe ààwẹ̀ rẹ̀ bó ti tó àti bó ti yẹ tó gbàdá kọ́fọ́ kan balẹ̀ wípé gbogbo nǹkan jẹ́ nǹkan tọ́kàn rẹ̀ kọ̀ gbogbo nǹkan tí ò tẹ́ lọ́rùn nínú ìgbésí ayé àti gbogbo nǹkan tí ń bà lẹ́rù nínú ìgbésí ayé àti gbogbo àfààtò rẹ̀ yóò di ti yọ rọrùn fún padà torí pé ẹnu aláwẹ̀ tí ń rùn lórílẹ̀ ayé ọlọ́run ọba sọ wípé ànábì wa sallallahu alaihi wasallam ó sàlàyé fún wa wípé oòrùn oòrùn rẹ̀ dáa ju oòrùn àlèmísìkì lọ níwájú ọlọ́run ọba. nígbà tí agbára ọlọ́run ọba wá rí báyìí tó jẹ́ sí pé ní tí ń rùn lára aláwẹ̀ tí ò dáa nínú àwọn oòrùn tá a fojú rí tá a fìlẹ̀ tá a sì mọ̀ tọ́lọ́wọ́n bá ń yí padà lọ́dọ̀ rẹ̀ di òórùn tó dáa jù báwo wá ní nǹkan tá a fojú rí tó jẹ́ bànújẹ́ aláwẹ̀ báwo ni ọlọ́run ọba ò sì ní yí padà sí ayọ̀ fún lọ́dọ̀ ara rẹ̀. Allahu Akbar. àwa dúró níbi ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tí ànábì gbé kalẹ̀ yìí sallallahu alaihi wasallam ó fi ń yé wa yí pé àwọn nǹkan tí ọba wà lọ́dọ̀ àwọn èdè ènìyàn kìí ṣe bó ṣe rí lọ́dọ̀ kìí ṣe èdè ènìyàn bá fi ń wo nǹkan láàrin ara wa kìí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba bákan náà kì í ṣe gbogbo bí nǹkan bá ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba ni ó ṣe rí lọ́dọ̀ àwa ẹ̀dẹ́ ènìyàn nǹkan lè jẹ́ funfun lọ́dọ̀ àwa ẹ̀dẹ́ ènìyàn kó jẹ́ sí pé lójú wa ló ti rí bẹ́ẹ̀ kó jẹ́ sí pé dúdú ni ní ọ̀dọ̀ ọlọ́run ọba nǹkan lè dá lójú wa tó jẹ́ sí pé lójú wa ló ti dá ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba kì í ṣe tó dára nípa báyìí àpẹẹrẹ rẹ̀ náà ni pé ẹnu aláwẹ̀ ń tà fẹ́ràn ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ń tó fẹ́ràn ni ìyẹn wá wọ́ wa lọ síbi àwọn àṣà Yorùbá àbí àṣà máa Yorùbá tí a máa ń parí pé ohun ènìyàn ni ohun ọlọ́run ṣé ohun ènìyàn ni ohun ọlọ́run yìí sọ́lọ nínú ẹ̀sìn Islam gbólóhùn yẹn gbólóhùn yẹn ó ní abala méjì yọ́ máa lọ nígbà míì kò sì máa lọ sì ní máa lọ nígbà míì ẹni pé kíyàn sọ pé ohun ènìyàn ni ohun ọlọ́run ìtumọ̀ ẹni wípé ní tí àwọn ènìyàn bá fojú wò pípọ́ dáa òun náà lọ́dọ̀ sí lọ́dọ̀ ọlọ́run ní táwọn èèyàn bá wò yí pé nǹkan rere nìyí yóò sì máa jẹ́ nǹkan rere ní ọ̀dọ̀ ọlọ́run ọba ìyáni ọ̀rọ̀ yìí dà ṣùgbọ́n kì í ṣe gbogbo àní ọmọ rí bẹ́ẹ̀ ara àwọn ibi tí ò sí ní máa rí bẹ́ẹ̀ òun náà ni òórùn ẹnu aláwẹ̀ òórùn ẹnu aláwẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ́ ènìyàn ẹnu wa kò yí pé kódà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba kí wá ni òórùn ẹnu aláwẹ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. àtúnyàbọ̀ ẹ̀ńdàlọ́hì mẹ́rin ìyẹn ni pé ó dá lọ́dọ̀ ọlọ́run ọba ju òun àlè mísìkì lọ nàám béèrè kan wá ń bẹ fún ìrùbọ̀ ọ̀látàrà ọ̀látàǹsálà jẹ́ sí pé a lè rí àwọn ènìyàn tí wọ́n máa béèrè wípé nígbà tí ànábì wọn ròyìn pé ẹnu aláwẹ̀ sallallahu alaihi wasallam tó ní òórùn ẹnu aláwẹ̀ ó dùn ju òórùn àlùmísìkì lọ ǹjẹ́ ní ànábì ó máa pè wá wípé ká máa fẹnu wa sílẹ̀ tàbá ti jẹ́ aláwẹ̀ pé ká máa máa ronin ni kẹnu wa ó lè bá kó lè bá àrùn dáadáa àlelúyà aláwẹ̀ tí wọ́n máa sọ wípé òun fẹ́ kí ládàá òun kẹnu òórùn alimiski tòun yọ kọjá òórùn tí ẹni tí bá ń rin orin náà ìdáhùn lórí eléyìí ni pé ọ̀rọ̀ dáná gbígbé kalẹ̀ kò túmọ̀ rẹ̀ o sallallahu alaihi wasallam kò túmọ̀ sí bẹ́ẹ̀ pé ká fi orin sílẹ̀ sábàjára wẹ̀ kódà súnà ànábì ni sallallahu kì ni a ní àwọn súnà tó lágbára a ní àwọn súnà tó ní a ní àwọn súnà tó sínú súnà to lagbara púpọ̀ ni orí náà wa ninu shari'a Islam yẹn ni pé aláwẹ̀ yóò yálà o si yato yàtọ̀ ni oní bigbe àti orin tútù aláwẹ̀ yóò máa ronú gbogbo ìgbà yẹn alawe pé aláwẹ̀ fún àlùwàlà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bó ti wà wa Muhammad sallallahu alaihi wasallam dide kódà tó bá fẹ́ kí alukur'an kó rí bó ronú rẹ̀ kódà tó bá fẹ́ rántí ọlọ́run ọba ẹni kankan tó bá fẹ́ wí tó jẹ́ mórúkọ ọlọ́run ọba rí pé òkè oníbonú kó rin oní rẹ̀ kò sí àtọ̀ láàrin aláwẹ̀ àtẹni tí kìí ṣe aláwẹ̀ kódà tẹnu wọn bá chẹ́ǹjì lásán tí kìí ṣe pé a fẹ́ ṣe gbogbo nǹkan tá a wí yìí aláwẹ̀ lẹ́tọ̀ láti mú orin kó rin orin ẹ̀ rírin tó bá rin orin yìí ó tún gba ládàá rẹ̀ lọ́tọ̀ nínú àwẹ̀ rẹ̀ tó bá gbà ṣùgbọ́n yìí tí ànábì wa sallallahu alaihi wasallam ti ń gbé jáde fún àánú hadith kìí ṣe pé ń kọ́ alọ́bùn gẹ́gẹ́ bí ẹlòmíì ti lè máa gbọ́ yé ti ń sọ fún wa ní wípé ẹrù orin o dáadáa o sùmọ́ bẹ́ẹ̀ tí wulẹ̀ kẹrin tó èyí tẹ́ ẹ̀ lè mú kúrò náà ni ẹnu aláwẹ̀ òórùn bẹ̀ ò sí mú kúrò tẹ̀yányán yọkàn reduce ni díẹ̀ tó bá wá kú ń bẹ̀ ni ẹ lọ mọ̀ pé ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ju òórùn lọ́fíńdà àlùmísìkì lọ nípa báyìí ànábì wa sallallahu alaihi wasallam ọkọ̀ mpọ́sì kámẹ́rà lóní fúnra kódà ọ̀fẹ́ dọ̀rọ̀ àyàn tán ẹgbẹ́ tí wà nù hadith Abi Hurairah radiyallahu anhu. an Abi Hurairah radiyallahu anhu anna rasulallahi sallallahu alaihi wasallam qala. ó ní ànábì wa sallallahu alaihi wasallam ó sọ wípé. láwùlá an ashqa ala ummati aw ala an-nas. لأمرتهم بالسواك مع كل صلاة بين متفق عليه مام البخاري أنت مام مسلم لو حديث نواع ẹni ẹ̀yin olùgbọ́ wa kí ni àdìsí ń gbé jáde fún wa ó ń sọ bí onírìnrìn ṣe pàtàkì tó nínú ẹ̀sìn Islam alábìnrin tí kìí bá ti rí pé mi ń fẹ́ kó nira báwọn àjọ mi mi ń fẹ́ kí ara ó ní ẹ̀yìn ni pé ànábì àánú ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ sì ni ká ronú ntọ́fẹ́ ntọ́fẹ́ bó wọn ọ̀fẹ́ kọ́ jẹ́ nira fún wa yóò tá a bá gbọ́ yé tán á rí i pé kò sí nira bẹ́ẹ̀ o sẹ́yìn tó wá mú nǹkan báyìí kúrò fún wa tí ọ̀fẹ́ kọ́ jẹ́ nira fún wa báwo wá ní tó jẹ́ nira gan tí gbogbo ayé fẹnu kò pé nira yẹn bó ni ó sì wá àpìlà rẹ̀ sínú ẹ̀sìn wa hmm. ànábì ni tí kì í bá ṣe pé mi kò wù mí kí n kó nira bá àwọn èèyàn mi àwọn ìjọ mi àwọn ẹni tèmi àwọn alátẹ̀lé mi mi kí nira bá wọn tí kì bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ pé ọ̀ràn yẹn ni fún yín pété ẹ bá fẹ́ kírun kọ̀ọ̀kan kẹ́ máa rorin. la àmárò tó fún bí siwáàkì máa kó lè sọ̀lá. ẹ dákun ìnira wo ló wá ń bẹ́ẹ̀ bí ká máa rorin ní irun kọ̀ọ̀kan yẹn jẹ̀mọ́ wa èyí ò fi ya ikú ẹ̀sìn Islam á ẹ̀sìn rọrùn pátápátá ni o. nǹkan táwo ò ní tá a lè kàkún nira ànábì tó ń wò ó ìnira ni wọ́n fẹ́ jẹ́ fáwọn èèyàn yìí jẹ́mọ́ jọ̀jọ́ <coughs> gbogbo àwọn hadith wa wáyé nípa ààwẹ̀ gbígbà àwárí kan níbẹ̀ wípé rírin orin ọjẹ́ kan nínú nǹkan tí máa ba ààwẹ̀ jẹ́ hmm. tó bá jẹ́ sí pé rírin orin jẹ́ kan nínú nǹkan tí aláàwẹ̀ ọmọ jìnà sí ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí í ṣe ànábì àlàyé dàbá hmm. hmm, ní rasulul bayan ànábì àlàyé nù àgbékalẹ̀ tó jẹ́ sí pọ́ kọjá gbogbo àgbékalẹ̀ Allahu akbar ó ń bẹ lẹ́nu ànábì wa Muhammad wa sallam tó bá jẹ́ sí pé nínú orin bá jẹ́ kan nínú tálá ọ̀yọ́ máa jìnà sí wa sallam gẹ́gẹ́ bó ti ṣàlàyé ìmúfínfín hmm. ó ṣàlàyé ìtọ́jẹ máa wẹ̀ tí a bá ń fi mú nínú àlùwàlá ó ṣàlàyé wa gẹ́gẹ́ bó ti wà nínú hadith tí máa mú wa Abu Dawud tọ́gbà wá tó sì lẹ́sẹ̀ rẹ̀ dáadáa. Fa'an Laqit bun Sabira qal qultu ya Rasulallah akhbirni anil wudu qal asbighil wudu wa khallil bayna al-asabi' وبالغ في الاستنشاق إلا أن تكون صائما نعم لقيت بن صبرة ọgbà hadithi wa oní ànábì wa olóhùn bí ànábì lè gbé ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run ọba akhbirni anil wudu ṣàlàyé bá ti máa ṣàlùwàlà fún mi ànábì ṣàlàyé fún mi wọ́lá ànábì àlàyé ìwọ ló ní làbárì lọ́dọ̀ àwa yòókù àní làbárì lọ́dọ̀ ló jẹ́ pé ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ nípa ẹ̀sìn yìí ẹ pé mú làbárì wá tí ó bá ti ní làbárì mú wa làbárì sì ni tí ó jẹ́ súnà tó lẹ́sẹ̀ ńlẹ̀ tí ó sì tún jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba náà Al-Qur'an ǹjẹ́ ń pè ní làbárì nù. ó ní akhbirni anil wudu fún mi ní làbárì nípa àlùwàlà ọ̀là ànábi wá sọ pé asibẹ̀rẹ̀ lòdó àṣàlùwàlà rẹ̀ dáadáa o hmm. sì kó kún kọ́kẹ́ kómi ọkárí ẹ̀ kò gbó kò fọwọ́ pa gbogbo kọ́nàkọ́nà tí nǹkan máa tómi ìsábà dípò sí dáadáa wàhálẹ́l bẹ́ẹ̀ náà àtọ́bí. kọ́ ya gbogbo ká rẹ̀ ìka ọwọ́ ìka ẹsẹ̀ rẹ̀ yà kàtàkàtà kò jẹ́ kómi ọwọ́ gbogbo àlàfo rẹ̀. wà bá alẹ́ rẹ Filistin ṣáàpọ̀. bí tá a fẹ́ lò gan-an ni ànábì wá ní tọ́ba wá débi imú rẹ̀ tọ́ba fẹ́ fin nínú àlùwàlà ẹ̀ rí i pé omi tó fi fin imú rẹ̀ omi tó pọ̀ bá lè jẹ́ kó wọ mú dáadáa Eh, jẹ́ kó sí kíni jẹ́ kó mọ̀ mú dáadáa báyà sí fín mú ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àmọ́ mm. ọ̀pọ̀lọpọ̀ wa ìkàlà máa kì í bọ̀ mú àfin mú à ń rí mú nìyẹn ǹjẹ́ ń gbìn fínfín mú yẹn ni pé ó bomi sọ́wọ́ báyìí ọ wàá fa símú rẹ̀ ọ wàá fà síta ó tún wàá fẹ̀ síta mm. ǹjẹ́ ń pè ní stinshakun naam anabi ni máa ṣe fínfín mú rẹ̀ kómi rẹ̀ ọmọ pọ̀ dáadáa sallallahu alaihi máa se bẹ́ẹ̀ lọ ìgbà wo lọ wà ní ṣé tí ò ní jẹ́ kó omi rẹ̀ ọ̀pọ̀ tó ẹ́ bomi kékeré lọ́mọ fi sínú rẹ̀ ilá. tó bá wá ń gbà àwẹ̀ ìwà aláàwẹ̀ má fomi púpọ̀ fímú rẹ̀ o hmm. omi díẹ̀ náà ní kò fi sínú rẹ̀ ẹ̀rí ànábì tó ṣàlàyé sallallahu alaihi wasallam tó ṣàlàyé imú fún wa ń bẹ̀ tó ṣàlàyé kí ni imú báwo wá ni tí nǹkan kan bá jẹ mọ́ orin rírìn náà tó jẹ mọ́ àwẹ̀ tí kò ní sàlàyé ẹ̀ fún wa ni ẹ̀yin olùgbọ́ wa yìí náà wo imú bó ṣe sún mẹ́nu tó sẹ́ǹpẹ́ ẹnu là á ti rorin imú là á sì fi mú sí là á má fómi sí so nípa báyìí imú àtẹnu súnmọ́ra wọn ẹ̀ ń bọ̀ wá sàlàyé pé tọba ń sàlùwàlà lọ́wọ́ níbi àlùwàlà rẹ tọba débi imú tọba jáláwẹ̀ mọ́jẹ̀kùnmi ọ̀pọ̀ ńbẹ báwo wá ni kò sí ní sàlàyé nípa ẹnu yìí pé tẹ bá ń sàlùwàlà lọ́wọ́ Eh, kódà wà nù tá a ti máa sọ wípé rírin orin aláàwẹ̀ gbọ́dọ̀ máa rorin ẹ̀ lóòrèkóòrè eh, torí pé ààrí ẹ̀sìn kankan lórí ilẹ̀ tó pàtàkì ìmọ́tótó tó dàbí ti pàtàkì tí Islam pàtàkì ìmọ́tótó àwa mùsùlùmí àwa la súnmọ́ ìmọ́tótó ju gbogbo ẹ̀ tí kì í ṣẹlẹ̀ sìn wa lọ eh, eléyìí courage a ní gboyà láti máa wí dáwé torí pé a ní àwọn nǹkan kan tó jẹ́ sí pé kò ṣẹlẹ̀ sìn ti bẹ̀rẹ̀ orílẹ̀ tó ní irú ẹ̀ mùsùlùmí àmọ́ sàrọ̀ lẹ́ẹ̀ márùn lójúmọ́ ó kéré tán yóò máa ṣàlùwàlà lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀márùn lójúmọ́ ó kéré eh, bá. wọn náà wọ onílàáká ikọ́ máa wà lọ́wọ́ láti mùsùlùmí máa ṣe àlùwàlà tá a máa ṣe nì afẹ́ lè pè ní ìwẹ̀ kékeré eh, ta ni wọ́n ń bẹ lórí ilẹ̀ ayé lórí ilẹ̀ ayé yìí tí máa wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́. kò sí òòlù eh, lọ. àlérí àlérí ẹni tí ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ìwẹ̀ kékeré yẹn ààrẹ ti ń wẹ̀ bẹ́ẹ̀ lójúmọ́ tọ́ba wa jẹ́ kó bá wà ṣé ń wẹ̀ nítorí àìsàn ni àbí ń wẹ̀ láti jọ́sìn ìyẹn tún ni àtúnfi jù wọn lọ àwa ń wẹ ìwẹ̀ tí a ìwẹ̀ kékeré tá a fẹ́ lè pèwé níwẹ̀ kékeré àlùwàlá lẹ́ẹ̀ máa ń lójúmọ́ à ń wẹ̀ lójúmọ́ láti fi jọ́sìn ọlọ́run ọba ni torí pé mùsùlùmí yóò máa ṣe àlùwàlá pẹ̀lú àníyàn yípo nfẹ́ fi gba aládá níwájú ọlọ́run ọba bákan náà lákòókò kan náà ìmọ̀ra rẹ̀ ó tún máa jẹ́ ti ara rẹ̀ òun náà ni ó tún máa benefit lára ìmọ́tótó nàám nínú àwọn nǹkan tá white so aṣọ tí wọ́n bá ń pè ní aṣọ funfun kí ni wọ́n á ní tọ́ka sí lọ́dọ̀ èèyàn nílàákàyè yẹn ní tí wọ́n bá ní aṣọ white kí ni júwe fún gbogbo nílàákàyè tó bá rí yẹn ni pé kò sáǹsà kankan tí nílàákàyè nílàákàyè ẹ̀ pé tí ó fún wa ju pé kọ́ sọ wípé aṣọ funfun júwe wípé ẹni tọ́wọ̀ náà ọgbọ́dọ̀ jẹ́ ẹni tí ọmọ mm, ẹni tí ìdọ̀tí ń bẹ lára rẹ̀ kò ní wọ́sọ funfun ẹni tó yẹ pé funfun ni aṣọ tó dáa jù ní ẹ̀sìn wọn ó dájú pé olú àwọn bá wọn súnmọ́ ìmọ́tótó ju àwọn ẹ̀dá mìíràn lọ ẹ̀yin olùkọ́ mi arákùnrin ní ìpàdé wa tá a wà yìí a fi ń rinlẹ̀ fún wa ọlá kẹwàá nínú àwọn ọlá tí ń bẹ fún àwọn aláwẹ̀ pàápàá jùlọ ní oṣù tá a wà yìí kí ni ọlá náà ó dà ní pé oṣù rọmọdún tá a wà yìí tí oṣù àwẹ̀ àti gbogbo àwẹ̀ jẹ́nẹ́rálì fún rẹ̀ ọ wà nínú nǹkan tó bá fi máa pa ìgbésí ayé èèyàn dà láti ibi tí ó ti dà síbi tí kìíní síbi tó dára ní máa ń pa ìbànújẹ́ èèyàn rẹ̀ sí ayọ̀ ọ hmm. máa ń sọ aláìní Ma sàláì màkàdó ní mímọ̀ yóò sọ ẹni tí ò lọ́mọ dẹ̀ntó lọ́mọ yóò sọ ẹni tí kò rí kà mọ̀kọ dẹ̀ntó rí jẹ torí mu nírọ̀rùn so nípa pé ọlọ́run ọba ń pa ẹnu aláàwẹ̀ òórùn ẹnu aláàwẹ̀ tí ń rùn sáwà ní oúnjẹ tó ń dùn níwájú ọlọ́run ọba ẹ̀yin olùkọ́ wa ó ṣe ṣe kí ìbéèrè kan wá wá látọ̀dọ̀ àwọn ènìyàn kan béèrè pé màtẹ wá ń wí látàárọ̀ báyìí pé ẹnu aláàwẹ̀ ẹnu aláàwẹ̀ ẹnu aláàwẹ̀ kí ló dé tí ìsìláàmù fi ṣẹ̀ṣẹ̀ ẹnu lásán tí n ta fi máa ń sí ìjọsìn àwẹ̀ kì í sẹ́nu nìkan à ń fi nǹkan mìíràn náà sí ìjọsìn àwẹ̀ ó lè wò bá ń pẹ́ èyí ṣe tọ́lọ́run ọba o tí ànábì wa sallallahu alaihi wasallam tí ó ṣẹ̀ṣà oríkèé mìíràn ní oríkèé ara ènìyàn yàtọ̀ sí ẹnu nàám ìdáhùn ni pé wọ́n ṣẹ̀ṣà ẹnu ní bíbà ìtorí pò ní oríkèé tó pàtàkì jù tí ń júwe wípé èèyàn gbà wẹ̀ hmm. òní oríkèé tó ṣe kí ni tó pàtàkì jù ẹ fi pàtàkì yẹn sí kó lè bàa yà yìí ní wọ́n á ní kí la fi ń gbà wẹ̀ kí ni pàtàkì oríkì tá a fi ń gbà àwẹ̀ jù nínú oríkì ara wa kí láà pé ẹnu ni ẹnu ni ìyẹn náà ni ọ̀fà tó fi jẹ́ sí pé lára ẹnu náà ni ẹ̀san náà ti wájú eléyìí ni ànábì ń fún wa sallallahu alaihi wasallam nínú àdéhùn imam abukhari gbà wá fi hadith abi hurairah radiyallahu anhu. abi hurairah radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم قال إذا لم يدع الصائم قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه بين أبو هريرة رضي الله تعالى عنه وني أمضوا على تدى النبي محمد صلى الله, صلى الله عليه, عليه وسلم, وسلم ní ànábì sọ pé ìdá alámúyádà àìsàn imú kọwùlà zórí wàlá àmàlàbìyí tí aláwẹ̀ aláwẹ̀ tí kò bá fi ìsọkúsọ àti ìṣekúṣe ọ̀rí bá ṣe túmọ̀ rẹ̀ ìsọkúsọ àti kíni àti ìṣe ẹlẹ́mìí máa wá túmọ̀ zórí káàkiri tó máa dààmú kiri kó tó sọ yorùbá ẹ̀ ìdá alámúyádà àìsàn imú kọwùlà zórí wàlá àmàlàbìyí tí aláwẹ̀ ọba fi ìsọkúsọ sílẹ̀ àti kíni ìṣekúṣe èèyàn gbogbo tí a ń pè ní sọkúsọ àti ṣekúṣe nù tí aláàwẹ̀ gbọ́dọ̀ fi sílẹ̀ tí ó gbọ́dọ̀ débẹ̀ arábìnrin tí aláàwẹ̀ ọba fi méjèèjì sílẹ̀ wọ̀lìjáàlà àti àyèmọ̀kan ìdáǹpẹ̀ láyèmọ̀kan ní gbogbo wà tá a bá ti hù tí ó bá ní evidence nínú tí ó lẹ jahalu tí ó sì ń tọ́ba kẹ ní pé ní jahalu tí aláàwẹ̀ ọba fi ìsọkúsọ àti ṣekúṣe àti tí ọba fi sílẹ̀ kí lọ́wọ́ ọba kí lànà ìbísọ̀ lọ́wọ́ ọba yòókù nílò ara ìsọ̀lọ́bà àṣálàm. fàlẹ́sà lè lè hàjà tún fi àyàdà àtọ̀ àmàhù wà ṣàrọ̀bàhù. arábìnrin ọlọ́wọ́ ọba ò nílò kíru ẹni bẹ́ẹ̀ kọ́mọ̀ wulẹ̀ fóúnjẹ lẹ̀ kọ́mọ̀ jẹun lọ kó sì mọ̀ wulẹ̀ fi mímu sílẹ̀ tàbá sàkíyèsí hadithi níparí ẹ̀ ó ní ọlọ́wọ́ ọba ò nílò kíru ẹni bẹ́ẹ̀ kó fi oúnjẹ sílẹ̀ kó sì fi mímu sílẹ̀ ìtafẹ́ lómẹ́ ni pé in tí wọ́n ń pè láàwẹ̀ gangan fisikali táà ń rí nínú hadithi bó ti gbé jáde ni pé an yada àtọ̀ àmọ́wó wàṣàrọ̀ bàbá kó fi jíjẹ sílẹ̀ kó sì fi mímu sílẹ̀ kí la fi máa jẹ lọ́pọ̀lọpọ̀ ọba ẹnu ni kí la sì fi máa mu lọ́pọ̀lọpọ̀ ọba ẹnu náà ni ẹnu la fi ń jẹ ẹnu la fi ń mu hmm. ìdí nìyẹn torí pé tí wọ́n bá ní oríkèé tí ń ṣiṣẹ́ jù fún ààwẹ̀ tá lè gbóǹgan làpẹrẹ símbọ̀ àwẹ̀ òun náà ní kíni òun náà lẹ́nu ìyẹn náà ló fà tó fi jẹ́ sí pé nílẹ̀ yorùbá ń bí báyìí tí wọ́n hmm. ẹnu náà ni wọ́n kí àbí wọ́n ní ẹkú tẹnu bá wù ẹkú bá wù pé ẹkú ẹkú tẹnu ẹkú ẹnu náà ni wọ́n fún wa tí hmm. fi yé wa yí ẹnu náà ni ẹnu náà lọ sí ọlá yìí nàám ọ̀rọ̀ tí ànábì wa sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ nínú hadith tá a fi gbé ọlá yìí jáde òun náà ni làkàlùfù fámi sọ́ọ̀ìm. làkàlùfù fámi sọ́ọ̀ìm àtúnyàbò ìdánlọ́hì mẹ́rìndínlẹ́hìlmí. òní òun náà la fi gbé jáde làkàlùfù tánàbí sọ pé ẹnu aláwẹ̀ rùn ẹnu rírùn ọ̀rọ̀ tí Ànábì sọ́mbẹ̀ ní sallallahu alaihi wasallam ó fi rinlẹ̀ fún wa yí pé ìmọ̀ kan nínú ìmọ̀ tó jẹ mọ́ sáyẹ́ǹsì Ànábì fi rinlẹ̀ ń bẹ̀ yẹn sallallahu alaihi wasallam kí ni màá náà ó náà ní wípé nínú sábàbí tí máa fa kẹ́ni ènìyàn ó rùn ọgbọ́n tí mo wí nínú kíni. nínú sábàbí tí máa ń fa kẹ́nu ènìyàn ó rùn. òun hmm. náà ni kéèyàn má jẹ kó sì má mu. Hmm. téèyàn bá fi jíjẹ mímu sílẹ̀ fáwọn àgbà díẹ̀ ó rí i pé ẹnu rẹ̀ yóò ṣe kí ni yóò máa mú anábì ti gbé jáde fún wa ní ibà sọ̀rọ̀ lọ ṣùgbọ́n tá a fẹ́ mú jáde fún èèyàn olùgbọ́ wa ni pé ọlọ́run nìkan ló mọ iye owó òbítíbitì owó táwọn ìjọba ayé àwọn tí wọ́n wádìí nípa tó jẹ mọ́ medicine ọlọ́run ló mọ iye tí wọ́n ti ná láti fi fi òdodo yìí rinlẹ̀ hmm. tí wọ́n fi ń wádìí wọ́n ṣe recharge wọ́n wọ laboratory wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe gbá wọn pé fa tí wọ́n fi wá tètè lọ wá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dìkítẹ́ẹ̀tì pé téèyàn ọba jẹ tí ọba mu yóò lè máa kọ́ sí kíni kẹnu rẹ̀ ọmọ rẹ̀ ṣùgbọ́n òjíṣẹ́ wa òjíṣẹ́ Islam títí anábìwọ̀n Muhammad ó fún wa ní òdodo yìí gbọ́n ti wà láti nǹkan mi tó ti súnmọ́ one thousand five hundred years ó ti súnmọ́ bẹ́ẹ̀ làwa ti gbà lọ́fẹ̀ẹ́ láìsàn kankan ẹ̀yin mùsùlùmí ẹ̀yà ẹ̀yin lọ́wọ́n bá dáadáa o. ẹ dúpẹ́ fún ìdẹ̀ra tó ṣe fún yín pé ẹ jẹ́ kan nínú àwọn tó ń tẹ̀lé ẹ̀sìn tó pàtàkì mímọ́ ọmọ pé pàtàkì mímọ̀ nìyẹn ẹ̀bí ànábì sọ nǹkan jáde fún wa yìí pé kẹ́nu aláàwẹ̀ ẹ̀rùn yẹn ni pé àìjẹun àìmú lọ́fà tí kìíní tẹnu fi rùn à mm-hmm. mm. ní ìdíkà ẹ̀sìn máa wọ uh, laboratory kankan kan máa fẹ́ wádìí ilé mọ́ àwọn ọ̀nà owó ànádànù máa ti wà ànábì wá sí fún wa sallallahu alaihi wasallam òun náà ni ànábì mímọ̀ tó gbé ìmọ̀lárugẹ tó ṣe pàtàkì mímọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà pàtàkì mímọ̀ ẹ gbé ìmọ̀lárugẹ torí pé ànábì yín sallallahu alaihi wasallam ó pàtàkì ìmọ̀ ó sì gbé ìmọ̀lárugẹ bákan náà ẹ má gbàgbé láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àsọ̀láàtù àti àsàlámù fún ànábì mímà fún òjíṣẹ́ ẹ̀mà ànábì àlàyé àti ọ̀gá tó jẹ́ olùkọ́ gbogbo àwọn olùkọ́ sallallahu alayhi wa sallam allahumma salli ala muhammad wa ala ali muhammad wa sallim ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìpàdé tó ń bọ̀ ní agbára ọlọ́run ọba a sọ kalẹ̀ ọ̀rọ̀ síbi ọ̀rọ̀ nípa yàtìkáfù ọ̀rọ̀ nípa kíni yàtìkáfù á fi àwọn ọlá tá a dárúkọ ìtàn mẹ́wàá yìí náà hmm. tílíkà asharatun kamila hmm. eh, mẹ́wàá náà ni ó ti pé ẹja awuyewuye pọ̀ lori àwọn ọ̀rọ̀ nítọ́jẹ́ mọ́ tó bá ti di ìjókòó tó ń bọ̀ bi'idhnillahi tabaraka wa a á sínú nípa eh, pè ní àtàwọn àlàyé àtàwọn òkun tí sẹ̀ríà Islam tó mú jáde ń bẹ̀ àti àwọn àdápadà táàfin máa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ àwọn ombídà tí wọ́n dábídà kan sílẹ̀ tí kò sì ní ẹsẹ̀ ńlẹ̀ tó sí pé Islam ní alternative nínú Islam tó jẹ́ ti sunna ó ní alternative nínú fún gbogbo mùsùlùmí torí pẹ̀lú mi ọmọ ogun náà fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba wọ́n fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba àwa náà ní àtìkáfù èyí mọ́jẹ̀ wọn ó fi ìranù àbí àwọn nǹkan tí ò ní ẹ̀rí láti fi kó wa lọ kó nínú ojú ọ̀nà ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam títí a fi pàdé kàmá bẹ̀rẹ̀ nínú àbọ̀ ọlọ́run wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu.